mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà amúlùdùn ní Trinity Guy òun ló ti padà sórí ìtàkùn ayélujára rẹ̀ báyìí bí ó ti fi àwòrán rẹ̀ ọlọ́kùn òjọ̀kan sórí ìtàkùn ayélujára léyìí tó sì kọ́ síbẹ̀ wípé adẹ́rìn-pòṣónú OBO ti padà sórí ìtàkùn ayélujára rẹ̀ bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ ni gbajúgbajà adẹ́rìn-pòṣónú àti amúlùdùn orí ayélujára náà rí ẹ̀wọ̀n he eh, látàrí fọ́nrán fídíò rẹ̀ kan èyí tí ó fi sórí ìtàkùn ayélujára tó ní ṣe p pẹ̀lú ìpalára ọmọdé tí wọ́n sì sọ wípé ó ní láti fojú balẹ̀ ẹjọ́ èyí tó sọ ọ́ dèrò ẹ̀wọ̀n ní báyìí tí wọ́n ti fún ní ìyọ̀ǹda láti máa ti ilé wá jẹ́jọ́ ó ti wá sórí ìtàkùn ayélujára tó sì ń kí àwọn olólùfẹ́ rẹ̀ pípé mo ti padà dé o ọ̀pọ̀lọpọ̀ ìkíni ló ti ń lọ sọ́dọ̀ gbajúgbajà ọ̀hún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlú mọ̀ọ́ká orí ayélujára tiktok okoye blessing nwakego òun ni ó ti rí ẹ̀wọ̀n ọdún méjì e báyìí fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́ èyí tí ó fi kan Ẹniọlá Badmus wípé gbajúgbajà òṣèré náà máa ń gbé àwọn obìnrin fún àwọn ọkùnrin olóṣèlú ilé ẹjọ́ sọ wípé kó lọ ṣẹ̀wọ̀n ọdún méjì tàbí kí ó san owó ìtanràn one hundred and fifty thousand naira èyí tí wọ́n sì sọ wípé títí yóò fi parí owó náà láti san kí ó wà ní ìtúnwà àwọn ọmọ ènìyàn ṣe ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà òṣèré Ẹniọlá Badmus ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ fi ìkọminú rẹ̀ hàn wípé kí lòun fẹ́ ṣe láti tẹ aráyé lọ́rùn wípé nígbà tí òun ń rọ̀bọ̀ tóun sì lómi lára dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa ń fi ara bú òun tí wọ́n máa ń sọ wípé iṣẹ́ lòun rí gidigbi gidigbi ní báyìí tóun tún ti túnra ṣe tóun tún wá dúró re ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló tún ń bu ẹnu àtẹ́ lu ìwà tóun wù yìí pé kí lòun fẹ́ ṣe gan ó fi ìkọminú rẹ̀ hàn lórí ìtàkùn ayélujára àti wípé kí àwọn ènìyàn dẹ́kun láti máa sọ̀rọ̀ ọ̀rọ̀ àlùfàǹṣá sí òun lórí ayélujára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òṣèré ni àrẹ̀mú àfọláyàn olóòtí ń kìlọ̀ fáwọn ènìyàn lórí ìtàkùn ayélujára wípé kí wọ́n yéé fẹnu wọn wàwàkúwà gẹ́gẹ́ bí ọkọ̀ tí ò ní ìjánu tí wọ́n ń pè ní bírèkì látàrí wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n bá sọ ó lè padà wá kó bá wọn lórí ayélujára ó sọ eléyìí lásìkò tí Ẹniọlá Badmus ṣe àbẹ̀wò sí ọ́fíìsì rẹ̀ níbi tí ó ti ń ta ọkọ̀ níbẹ̀ ló ti sọ wípé ẹ wo ẹnikẹ́ni tó bá tún sọ̀sọ́kùsọ ẹ̀wọ̀n ọdún méje onírúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò fi gbára ó sọ eléyìí lásìkò àbẹ̀wò náà ẹ wo díẹ̀ níbẹ̀. ẹni tí ó bá ṣe mistake blackmail wa lórí online again á gba nine years bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà àwọn ọ̀dọ́mọdékùnrin ìkòròdú boys ó ní wọ́n ti fi ìtàkùn ayélujára ṣàlàyé ìrìn àjò wọn bí wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n sì di ìlú mọ̀ọ́ká láti ọdún 2018 bí ẹ̀gbọ́n wọn ti máa ń kó wọn kiri tó sì ń kọ́ wọn lọ́pọ̀lọpọ̀ nǹkan kó tó di wípé wọ́n di òmìnira àwọn ọmọdékùnrin wọ̀nyí ni wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ohun tí ojú wọn rí àti ohun tó ṣẹlẹ̀ sí wọn títí tí olódùmarè fi sọ wọ́n di ìlú mọ̀ọ́ká kódà wọ́n ṣàlàyé bí wọ́n ti kúrò tí wọ́n jẹ́ àwọn ọ̀dọ́mọdé ní gbogbo agbègbè Ìkòròdú lọ́wọ́ láti jẹ́ kí wọ́n darapọ̀ pẹ̀lú àwọn kí àwọn náà lè di ńlá kí wọ́n sì di pàtàkì láwùjọ ẹ wò díẹ̀ nínú fọ́nrán wọn. 2018 In 2018, Ikorudubes was formed and founded by our elder Tunde. We used to mimic a lot of viral videos, celebrity videos, using anything around us like wheelbarrow as car, wigs, spoon as microphone, anything at all. 2019. 2023, this is us doing our time to create a family, exploring our creativity and working towards the bigger picture. And also, one of the limitations that we face is us going extra miles to achieve some other shots, be it explosion, fire scene, fighting scene, and obviously we don't use CGI, special effects. We create them, and no matter what it is, we make sure we deliver. And my advice to everyone out there is never give up on your dreams. keep pushing and know that no talent should be buried. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà Tonto Dike òun ló ti pe ìlú mọ̀ọ́ká D'banj ní ahun wípé kò ń fún àwọn ènìyàn lówó ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ eléyìí lábẹ́ fọ́nrán àti àwòrán kan èyí tí oníròyìn orí ayélujára kan kọ síbẹ̀ ó sì tètè fúnra rẹ̀ tún yà á mọ́ orí ayélujára náà láti ṣe àtúntẹ̀ rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé lóòótọ́ ni òun sọ ó sọ eléyìí wípé kí ènìyàn tó lè rí ohunkóhun gbà lọ́wọ́ D'banj òun tóun yóò ọ̀hún tẹ̀ ẹ́ sójú ayélujára rẹ̀ kódà Bíbáǹjì fúnra rẹ̀ wá sórí ìtàkùn ayélujára náà láti pàtẹ́wọ́ fún un ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà akọrin ni Yínká Ayéfẹ́lẹ́ òun ni ó ti pe ọ̀dọ́mọdékùnrin Pamílẹ́rìn fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò nínú ètò rẹ̀ lórí rédíò ní ìlú Ìbàdàn bí a kò bá gbàgbé wípé ọ̀dọ́mọdékùnrin Pamílẹ́rìn òun ló jẹ́ adẹ́rìn-pòṣónú tó sì máa ń pe orúkọ àwọn ènìyàn ní ìpèkúpè lórí ìtàkùn ayélujára inú àwọn olólùfẹ́ àti àwọn alátẹ̀lé rẹ̀ dùn ní báyìí tí ó ti pe orúkọ Ayéfẹ́lẹ́ tó sì da orí orúkọ ọ̀hún rú àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan kódà ó pe bàbá náà ní abẹ́fẹ́lẹ́ nílọ́lọ́ yìí ní ayéfẹ́lẹ́ pé olúwa pamílẹ́rìn sórí ètò rẹ̀ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọmọkùnrin ọ̀hún àti alábòjútó rẹ̀ ni wọ́n ṣe àbẹ̀wò sí Fresh FM níbi tí àwọn méjèèjì ti lọ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí pamílẹ́rìn sì fi sórí ìtàkùn ayélujára rẹ̀ ẹ wo díẹ̀ níbẹ̀. ọ̀gá má gbọ́ sẹ́kìlẹ̀ ta ni. ẹ bá ń pa àwọn ọmọ kó wa kí lorúkọ ẹ gangan. Fàmílẹ́rìn Olúwàjọba lórúkọ mi. Fàmílẹ́rìn Olúwa. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta àgbà òṣèré Pete Edochie òun ló ti ń sọ lórí ìtàkùn ayélujára lásìkò tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nípa ọmọ rẹ̀ Yul edoche. bí ó ti ń ti orí ìtàkùn ayélujára kan bọ́sì kan àtòun àti olólùfẹ́ rẹ̀ tuntun Judy Austin tó sì sọ wípé ẹ fi ọmọ yìí sílẹ̀ ẹnikẹ́ni tó bá gbé igi eléèrà fúnra rẹ̀ ló ń kọ̀wé sí aláǹgbá láti wá bá a lálejò òwe ni bàbá náà fi dáhùn lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ọmọ rẹ̀ Yul edoche. If you go and pick up ants infested fagots, mm. is direct invitation to the lizards. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà ajàfẹ́tọ̀ ọmọnìyàn adétòun ló ti fi ìkọminú rẹ̀ hàn lórí ayélujára pàápàá sí ìjọba ìpínlẹ̀ èkó àti gómìnà fúnra rẹ̀ nípa ọ̀dọ́mọdébìnrin tí ó ń kọ́ṣẹ́ láti di dókítà ní ilé ìwòsàn kan èyí tó ń bẹ ní ọ̀dàn ní ìlú èkó tí ó sì di èrò ọ̀run láti ara ẹ̀rọ agbénigàjà eléyìí tí a mọ̀ sí ẹlivétọ̀ tí ọmọbìnrin ọ̀hún sì kú látàrí bí ẹ̀rọ ọ̀hún ti daṣẹ́lẹ̀ tó sì já láti àjà kẹwàá ọmọdébìnrin náà adétóhùn ló fi ìkọminú rẹ̀ hàn lórí ayélujára ẹ wo díẹ̀ nínú ẹ̀. everybody i want you to help me give her what belongs to her àdàbí tó o bá bí titi ẹ except you did not give birth to your own children or a woman did not give birth to you. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà òṣèré ọ̀dúnládé adékọ́lá tí ó jẹ́ olùdarí òṣèré àti olóòtú sinimá tuntun òrìṣà ló ti wá sórí ìtàkùn ayélujára rẹ̀ láti kéde rẹ̀ fún àwọn ènìyàn wípé tó bá di ọjọ́ kẹwàá oṣù kẹjọ ọdún tí a wà nínú rẹ̀ yìí sinimá òrìṣà yóò kú olórílẹ̀‐èdè nàìjíríà yóò gbéra pa ó di ìlú amẹ́ríkà ó kọ eléyìí sórí ìtàkùn ayélujára get what? get what? ajá balẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ ká máa rántí wípé níbi tó nílé bá fi ọ̀nà sí níbẹ̀ ni àlejò máa rin o bó ni gba bá sì ṣe pé gbá ẹ̀ gan la ṣe máa bá a pé o nítorí náà nínú gbogbo tá a bá ń ṣe ẹ ká máa ṣe dáradára àjùwà ṣe ó dàbọ̀.